bó tilẹ̀ jẹ́ pé ìjà náà kò hàn ṣùgbọ́n àwọn tó súnmọ́ àwọn bàbá méjèèjì náà mọ̀ pé nǹkan kò lọ déédéé láàrin wọn tí ìjà náà tó sì ti ń lágbára sí i gómìnà àná lọ́sùn gómìnà ọ̀gbẹ́ni gbóyèga oyètọ́lá àti igbákejì gómìnà tẹ́lẹ̀ lọ́sùn tó tún jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú all progressives congress apc báyìí sẹ́nitọ̀ yìí ọlọ́míṣorí la máa ń sọ pẹ̀lú bó àṣírí ṣe tú lópin ọ̀sẹ̀ tó kọjá pé ìjà burúkú ń lọ láàrin àwọn bàbá náà tí wọ́n ń lépa ara wọn báyìí tó sì jẹ́ wípé ọ̀nà tí wọn yóò fi já ara wọn bọ́ làwọn méjèèjì ń sáré kiri gẹ́gẹ́ bí àṣírí náà ṣe tú ìjà àgbà ìjà ọ̀pọ̀ àti ìjà owó ni wọ́n lò máa da àárín Oyètọ́lá àti Omiṣore rú gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìjà náà bẹ̀rẹ̀ lọ́dún tó kọjá lásìkò tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó fẹ́ wáyé lóṣù keje ọdún tó kọjá níṣe ni wọ́n ní àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá wọ́n gbé owó ńlá kan ránṣẹ́ pé kí Oyètọ́lá kó fi polongo ìbò láti wọlé sáà kejì gẹ́gẹ́ bíi gómìnà gẹ́gẹ́ bíi akọ̀wé àgbà ẹgbẹ́ Omiṣore ni wọ́n ní wọ́n gbé owó náà hàn ṣùgbọ́n tán láṣìírí padà tú pé ìdá ọgbọ̀n ìdá àádọ́rin yun seventy percent owó náà ìní Omiṣore ni kò yọ̀ǹda fún Oyètọ́lá tó jẹ́ pé ìdá ọgbọ̀n thirty percent ni ló gbé sílẹ̀ èyí ni wọ́n má lò bí Oyètọ́lá nínú nígbà tí àṣírí padà tú sí lọ́wọ́ tí wọ́n sì lò tún padà gbọ́ pé Omiṣore kò fẹ́ kó wọlé sáà kejì kó lè bá ṣe gómìnà lọ́dún two thousand and twenty six ìyẹn pé Omiṣore fẹ́ ṣe gómìnà lọ́dún two thousand and twenty six ẹ rántí pé látọdún nineteen ninety nine Omiṣore ti ń lé ipò gómìnà fúnlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n tí kò bá tí wọ́n sì ní ọdún two thousand and twenty six ìyẹn ọdún bíi mẹ́ta sásìkò yìí ni ló tún fẹ́ lé ló fẹ́ gbìyànjú fún ìgbà ìkẹyìn èyí tí wọ́n ló tún fa ìjà náà ìní bí wọ́n ṣe ní Omiṣore ń bínú pé àwọn ọmọlẹ́yìn Oyètọ́lá wọ́n ń pe Oyètọ́lá ní aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tóun wà wọ́n lómi ṣoré gbàgbọ́ pé ní ìpínlẹ̀ tí akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC àbí akọ̀wé ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ kankan bá wà ẹni akọ̀wé ẹgbẹ́ náà ni yóò jẹ́ olórí ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ àfi tí gómìnà tí ẹgbẹ́ náà bá ní gómìnà níbẹ̀ ṣùgbọ́n tí ẹgbẹ́ náà ò bá ní gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún akọ̀wé ẹgbẹ́ ni yóò jẹ́ olórí nígbà tí ẹgbẹ́ òṣèlú APC kò sì ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ló ń ṣàkóso bẹ́ẹ̀ wọn lómiṣòrí gbàgbọ́ pé òun ló yẹ kóun jẹ́ adarí àti aṣíwájú ṣùgbọ́n tí wọ́n ní oyètọ́lá kò fi ipò ilẹ̀ àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n sì tún pe oyètọ́lá ní adarí àti aṣíwájú àwọn nǹkan yìí nǹkan nọ́mà ló ń fa ìjà láàrin oyètọ́lá àti omiṣòrí tí wọ́n sì ní ìjà náà ó ti ń le gidigidi tí wọn kò tí ì rí parí rárá.